أعوذ بالله من الشيطان الرجيم من حمده ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته أعزائي الله وبركاته ọba ọ̀kan ṣoṣo. Bákan náà lọ tọrọ àlékún ìjẹ́ àti ìdè fún àwọn ìmọ̀ sọ̀rọ̀ wà lọ sọ́là. Ìjẹ́ àti ìgbẹ́ ọlọ́run kó mọ bá àrẹ́bí àwọn ará ilé rẹ̀, àwọn sọ̀hábà rẹ̀, àti gbogbo àwọn tó bá ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ìjọ ti wọn lọ́ta àti lóòrùn nínú àwọn ọ̀rọ̀ àti nígbà tí ọ̀rọ̀ ọ̀rọ̀ ti lọ wọ̀ fún ọkọ̀ tó lọ́dẹ lórí rẹ̀ ọlọ́run kó gbà ní ìjọsìn fún wa kọ́ wá káwà tí ó ṣe rí láyé àtijọ́ ìgbébi ọ̀kìyàwó lára àwọn àwọn àkúrẹ́ta ilẹ̀ ìlànà ìlànà pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run agbọ́nni tí a fi ìbáyọ̀ lè sọ òun náà sọ fún wa ní ẹ̀rẹ̀ kí àdírẹ́sì kọ́kọ́ ọ̀dà lẹ́tà olúgbòkú táàbù lẹ́tà káàkiri la àbáyé àtọ́jú díẹ̀ bẹ àmọ́ ní ìkọ̀ọ̀kan. a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn eléyìí tó nínú àwùjọ wa kí ni kí ni ojútù àti òun ilé ìfì ìsìláàmù tọ́wọ́ sí àwọn aburú tá a bá sọ̀rọ̀ àwọn aburú òun ìtumọ̀ lọ́dọ̀ ẹlòmí torí pé ń táwà ní sáburú ẹlòmí ní sí pé ìsìláàmù ni ní kí a fún ẹ pọ́fẹ́mù lẹ́yẹsì kí ni ìgbà náà lè kí ni ìmú náà sáì àwọn kí ni olóṣèlú ayé bó ṣe ń ibi tí màá ti kọ́ bẹ̀rẹ̀ òun ibi tí anábìwà Muhammad sallallahu alaihi wasallam tó ti ń sàlàyé nǹkankan fún àwọn àjẹ́ mùsùlùmí hadith imam Bukhari rahimahullah anábì ní àdúnyá sí jínil mu'min ó ní pé ẹni ayé bẹ̀rẹ̀ lóyìí bí ìgbà tí wọ́n jí ìyànfẹ́ wọn òun bá àwọn àjẹ́ mùsùlùmí ẹni tí ọ̀bà wa gbọ́ ilé ọmọ rẹ̀ ní pé fẹ́ẹ́ tí ọmọ rẹ̀ kó tí wọ́n mọ̀ fún pakẹ́rẹ́ tí wọ́n ní mùsùlùmí rárá àṣètùmọ̀ ẹlẹ́wọ̀n ní wípé àwọn ò fi tó bá wùwà lórílẹ̀ àwọn ọ̀kẹ́lẹ́ máa bá lé ọlọ́run jẹ́ bá a bá ṣe fẹ́ ó ti ní báńdírì ó ti ní límì tí wọ́n ti fẹ́ bá wà tí mùsùlùmí ọlọ́run tọ́wá ti wá wà ní àwọn tí ń ba ilé ọlọ́run ọba jẹ́ ìbínú ọlọ́run yóò dẹ̀rẹ̀ lórí ọlọ́run jẹ́ ká ní ìbínú rẹ̀ ìyẹn ní ó fàtà àti kọ́mọ ìpè nínú àwọn tí kọ́ ń bá òwúrọ̀ jẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ká lóko àwọn aburú tí ń lọ láwùjọ àgbọ̀dọ̀ kó lọ́wọ́ èyí tó bá òun rẹ̀ ní ìsìn nígbà bá lọ tán nínú yọ padà ìgbà tí ń bọ̀ ní ìsìn táà máa múra pé tó ọ̀dà bí bá wẹ̀ lẹ́wọ̀ ẹ ti rí àwọn tí wọ́n ti máa mú ga ẹ ti o ó lè padà síbi o gbogbo àwọn aburú rẹ̀ ló fi ń ṣe tí ọ̀rá lè ṣe lórí oṣù kan. wíyàrá àti tí ò sàbúrú láàrin nǹkan tó bá fẹ́ kóra ró láàrin oṣù mọ̀kànlá ó rọ ìbéèrè òṣèlóṣù kan tí ò sí òṣèlóṣù kan wàhálà ọ̀sẹ̀lẹ̀ sí tó bá fẹ́ kóra ró láàrin odidi oṣù mọ̀kànlá nínú láì tààlà ọ̀rọ̀ ìlànà gbọ́dọ̀ gbìyànjú ó ti di tó ti tọ́rọ́ mọ́ kálé bó fẹ́ ṣẹlẹ̀ lórílẹ̀ lọ́ọ́ ní orí àwọn èèyàn náà láti burú yẹn màláìkà tó ní àwọn màláìkà ní pé súnà lọ àmọ́ àwọn màláìkà wọn sì jẹ́ ara táwọn yẹn pé ìmọ̀lá èsì ọ dàbí ìgbà a mú ẹrú kọ́ wá gbà àwọn tó já sí òun náà wá fẹ́ sọ ẹ̀ ní nǹkan gidi ọlọ́run bá dáná pé káánà ní nàìjíríà lẹ́sù ọ̀gá àwọn kíni ọ̀gá àwọn ọ̀gá àwọn tí ara àwọn ní ní àwọn tó jẹ́ aláyàkókò ọ̀gá àwọn

àwọn èèyàn ọmọ ṣe ń tí ọ̀dà aburú ọmọ lọ́nà àwùjọ tábùú yẹn bá wà ń jẹ̀mọ́ òkèrè tí ọkọ̀ débi wípé tó bá padà dà àárín àwọn tó bá wá ń sa yẹn wọ́n ti ti bá tó bá wá fẹ́ ṣe ń ojú ọmọ wa tì kódà ní ìsọ̀rọ̀ bá rẹ̀ sọ̀la ó tí yóò fi tó bá fẹ́ lò ìrìnà òun ni ó di jẹ́ ká bọ́ sẹ́yìn òkiri kò ní jẹ́ pé jábọ́ lò yàrá ẹ̀yìn òkiri kámọ̀tẹ̀ ìgbó títì kámọ̀tẹ̀ máa ní wọn títì já bọ́ sẹ́yìn òkiri ẹni tí yóò lò títì tó bá dijọ́ náà òun yóò ṣe kí ni òun náà sọ bá alimoyim torí àsìkò àti títà ń lọ tọ́pọ̀ pẹ̀lú ìrànlọ́ ọlọ́run ló lè kàtà burú mẹ́wàá lásìkò bá gbà ní yóò di mẹ́wàá lọ màá wá wo solution rẹ̀ àwọn aburú tá fẹ́ wò àwọn ètò kọ́mẹ́ntì sẹ́ẹ̀sì láwọn aburú yẹn bó ṣe àfẹ́tì èmi ọwọ́ àfẹ́tì èmi náà àwọn kan àwọn aburú ọlọ́run sọ èmi ń bẹ̀ ọsọ èmi náà bẹ̀ bíi ká pààyàn ní ìpínlẹ̀ òní wa lọ́wọ́ pààyàn ṣùgbọ́n wọn náà tó lè wá délé bóyá wọn dábò tó bóyá ó lè ti ó fẹ́ sì náà ọmọọmọ ọlọ́mọ lórí oṣù náà lọ sẹ́yìn apààyàn ni ọ̀tọ́ bá bèèrè apààyàn ya ní ma wà ní owó àwọn aburú ti lọ ní orílẹ̀ kéèsè nàìjíríà nìkan là ń sọ o ṣùgbọ́n torí pé nàìjíríà làwà wà ilá ṣe mú àwọn ìtọ́kọ́ jù àwọn àlùwà ọ̀rọ̀ àwọn olórí burúkú náà darí ìlú wọ́n ti kọ́ọ̀sì ẹ̀ ní senate nígbàtí tí lè di president ní nàìjíríà wọ́n gbé wá nàìjíríà ó kún sọ́nẹ́dì láti ẹ̀kọ́ ọkọ̀ nàìjíríà sára àwọn tí wọ́n ní ìsì lágbàáyé kọ̀kẹ́ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pọ́lítíkì ti lọ láyé ni wọ́n lọ tako ẹ̀sìn wa ó sì tako àpá wa gbogbo àdàlàdà yẹn wọ́n jẹ́ pọ́pìn àpọ̀pìn ní ọmọ fẹ́ra wọn obìnrin àpọ̀pìn yìí ọ̀pọ̀ ìlú wa tẹ́ bá dé normal ọkùnrin lè tẹ́ ṣe wedding lórí rédíò tẹ́ obìnrin àtòbìnrin wọ́n lè fẹ́ra wọn tó ti yé èyí ìlú a a ń bì ọlọ́run sí

àwọn kọ̀ọ̀kan ni mo fẹ́ fókọ̀s nítorí àsìkò tí ò tó ìwà máa ní ìkọ̀ọ̀kan níbi láì wàhálà alákọ̀ọ́kọ́ nínú àwọn tá a sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa àlèṣọ́rọ́ kùbìlà rọ̀ṣí bá sọ̀rọ̀ ṣíṣe mẹ́rin ní aṣọ̀rọ̀ ilẹ̀ nínú ìlà ìlà ara. ẹlẹ́kẹta àzínà nínú ẹsẹ̀ ìjìnà aṣọ̀rọ̀ ilẹ̀. ẹlẹ́kẹrin ṣúrígùlù ọmúrì mímọ̀ ọmọ ọtí aṣọ̀rọ̀ ilẹ̀. ẹlẹ́karùn-ún alkimar awìlùmẹ́sì mímọ̀ àtàtẹ́tẹ́ aṣọ̀rọ̀ ilẹ̀ pẹ̀lú àtọwọ́ ẹlẹ́kẹfà nínú ń bá aṣọ̀rọ̀ ilẹ̀ tí ó sọ̀rọ̀ aṣọ̀rọ̀ ẹlẹ́keje a sọ̀rọ̀ débi àlùjìnà mísíkì orin pẹ̀lú ọ̀dọ́ lọ́wọ́ a sọ̀rọ̀ débẹ̀ ẹlẹ́kẹjọ a sọ̀rọ̀ débi àrùbíbà átìlù bíbà mímọ̀ jẹ owó èlé a sọ̀rọ̀ débẹ̀ ẹlẹ́kẹsàn a sọ̀rọ̀ débi kí ni mímọ̀ jí nǹkan orí nǹkan a sọ̀rọ̀ ẹlẹ́ka ìwà agbọ̀rọ̀ àbúrú èyí corruption àtàwọn ara bẹ̀ láti sọ̀rọ̀ tó ṣe pẹ̀lú ríṣùà nínú gbogbo ẹ̀yìn gbogbo orí olóyìn máa sọ lásìkò bá wá sẹ́kù máa fà wá burú fún balẹ̀lẹ̀ ọlọ́run sọ̀rọ̀ sọ́rọ̀. jama olórí aburú tó lè máa lọ léyìíkéyìí àwùjọ tí mo lè bí ọlọ́run òun ni ìlà máa lọ pẹ̀lú ọlọ́run máa nǹkan ní ọlọ́run máa wá rí tá a bá sọ̀rọ̀ sí ikú ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré èmi náà tẹ́ mọ́ ṣe tí ò sí ní ẹlẹ́bọ bọ́yọ̀ bí ẹlẹ́bọ ni wọ́n rẹ̀ àwọn àfà ẹlẹ́bọ kún sí méjì àtẹ̀rí ní àwọn àfà àwọn kún sí mẹ́ta ẹbọ alákọ̀ọ́kọ́ òun ni àṣírìkùlà àgbà ẹbọ ńlá èyí ni màá sọ̀rọ̀ lórí ẹ̀sìn ọ̀pọ̀ ẹlẹ́kẹ̀jì ni àṣírìkùlà àṣìdá ẹbọ kéke àwọn tó pèsè mẹ́ta wọ́n ti àṣírìkùlà kọ̀fí ẹbọ tó pamọ́ fẹ́ẹ̀rí ẹbọ kékeré tí a ti lè lò àwọn ìyá àti kéèyàn máa ṣe nǹkan torí ayé torí àwọn èèyàn torí kan lè gbọ́ torí kan lè máa pọ́n lé torí àǹfààní ilé ayé kan àbí torí pé yóò fẹ́ yàwó àbí torí omi àbí torí owó àbí torí ìyì tí a rí ni èyí ẹ̀kọ́ kékeré ní ọ̀dà ọ̀yọ́ ló kó ní oṣù láàbù ṣùgbọ́n tó bá ṣe ẹlẹ́sẹ̀ níwájú ọlọ́sùn aṣíkùlù kọfí ẹ̀kọ́ tó pamọ́ èyí òkú àìsàn yìí nǹkan sínú ibùdó àbá ọdí àwọn àìlúmọ̀ ó sọ̀rọ̀ pọ̀pọ̀ lóye àtàwọn nínú àwọn sálà sẹ́ẹ̀rí tí yẹn kó sínú tí ìbá ti pé ìyẹn bá gbọ́ta òṣìṣẹ́ àbá àṣìjáyé àìmọye àwọn kaláàmù àti bí ọ̀tá táwọn òbí náà nínú rẹ̀ ní káwọn ọ̀gá máa ń ṣá àwọn ọ̀wà ṣe ìyàkọ́lọ̀ bá fẹ́ bẹ́yìn náà lábẹ́ títí èyí sọ bẹ́ẹ̀ tọ́lọ̀ wọn tí èbá sọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn ìwà àgbàdo ìfọ̀lá yín àpàlá ìgbà tí kọ́lé láyé o tí èbá sọ̀rọ̀ ayé nítorí tí èbá sọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn ìnà tó lórí sábàbí ẹni tó rò pé ló fi ọ lórí tí láyé ọlọ́run nígbà tó kúkú jò ní àwọn ah, ẹni àdúrà àwọn tí wọ́n jẹ́ ọmọ tó tí tó ti ebi tí rí nígbà rẹ̀ mùsùlùmí kú tẹ́jọ́ kọ́lá ah, èèyàn ti mẹ́rin lọ mẹ́kà àwọn èèyàn bá lọ ájì mọ́ torí máa ṣe kọ́lá kú so ti rẹ́ tó kú sí ìwòrò òjò ó ti rẹ́ tó kú sọ́jọ́ ọ̀kan ní kí lọ́ bá rí à ń ṣe kọ́lá kú mi kọ̀ àrí ìgbẹ́gbẹ́ náà rẹ̀ nílò tó ti wá bọ́ ní ìrẹ́gbẹ́ torí máa ṣe kọ́lá kú aláwọ̀ pẹ̀lú òbí ìdíje ni tí ò yẹ yìí lọ kọ́ ọ́nà bá tí èèyàn sábàbí gbogbo àwọn gbólóhùn ẹ̀kọ́ tá a kà náà

onídàlà ti jẹ́ kan bẹ́ẹ̀ àwọn àfọ́ onídàlà bí wọ́n bá ọ̀rọ̀ àwọn èèyàn jẹ́ lẹ́yìn tàbí ti wọn jẹ́ wọ́n gbé ṣíríkù láwọn èèyàn lọ́wọ́ wọ́n sọ àwọn èèyàn tó lórí burúkú wọ́n sọ wọ́n dẹni wọ́n sọ wọ́n wọ́n sọ wọ́n òdìgbà téèyàn bá tó di wípé ó ń gbẹ́bọ sórí ìfà máa gbẹ́bọ sórí ìfà ẹ̀wọ̀ ni ṣe láwọn àbá àtọ́fà rẹ̀ kàn máa gbẹ́bọ sórí ìfà máa gbẹ́bọ sáà ní ládùúgbò wa ìfẹ́ jẹ́ àbá gbẹ́bọ sórí ìfà wọ́n ń ládùúgbò wa ọ̀wà ibi ń gbẹ́bọ sórí ìfà ọwọ́ ní ẹ wá torí ẹ̀dí ẹ̀dí president ẹ bá torí aburú ni mùsùlùmí è máa gbẹ́bọ só ti yé máa sọ ń lè kọ́rùn máa sọ ń lè màpá máa sọ máa dì bọ́ ra wà fún àwọn ọlọ́lá tí wọ́n jà sí màmù kálukú ti wá sọ ń lè má dì wọ́n sọ mọ́ ẹgbọ́n ẹni omi eré aburú ìlà ọ̀rẹ́ nàbà rẹ̀ wá sọ wọ́n làwọn Haúsá rẹ̀ kí lẹ́yìn ni òdà irọ́ ni ń tọ̀ sọ irọ́ irọ́ irọ́ irọ́ ilẹ̀ Haúsá èyí bẹ̀rẹ̀ ní sísá wà láìpé ìdàárọ̀ ọjọ́ tí mo kúrò ní yóò bèèrè ní mo lídì wọ́n mọ̀ àwọn tá a jọ sáàpù bẹ láyé òye ìpara wọn bẹ ń ọgbọ́n tí mo sọ yé màá tún ṣe wá àtúntò wọn ọ̀pọ̀lọpọ̀ yìí kí lọ́gbà sọ fún afẹ́ gbọ́sẹ̀ lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá káàkiri lórí lọ́gbà yóò bẹ́ ẹlẹ́bọ̀ làwọn mọ̀ wọ́n sí Yorùbá tí wọ́n làásídẹ́ǹtì tí wọ́n gbogbo òdí wọn rè ó ń dè gbogbo apá ó ń dè ó gbogbo bí a ṣe wá sóògùn tó náà ìlànà ilé ìdìbò bí a ṣe sóògùn tó ẹ̀yẹ pẹ̀lú òkùnkùn tó fẹ́ bá ti kú ẹ̀yẹ rẹ̀ dídí. àwọn èèyàn tẹ́lẹ̀bọ aburú ni ká máa tẹ́bọ ká máa tún nǹkan bí ọlọ́run máa sọ̀rọ̀ òbéèdì ọlọ́run fún ọlọ́run tẹ̀jọ wá lọ́wọ́ máa sọ̀rọ̀ òbéèdì ọmọ sọ̀rọ̀ òbéèdì ẹ̀gbọ́n láwọn àdìgbò mẹ́lẹ̀ aburú ni mùsùlùmí ó fún ìyàn lọ́sẹ̀ ọlọ́sẹ̀ ọ̀sẹ̀ ìlànà àwọn ayé mi tó ọba ti bẹ́ẹ̀ lò ọwọ́ akọ̀kọ̀ lé lórí kan ló tẹ̀yìn ayé lónìí ẹ̀ máa yọ́nú sí ni tẹ̀tẹ̀tẹ̀ lọ́mọdé máa ń yọ́nú sẹ́yẹ ìwọ náà gbó lórí èèyàn nìyẹn aburú ló ń ṣe oṣù ní mùsùlùmí ni ọ́ sọ́ọ̀mù kan bọ̀ ń ba rẹ jẹ́ balẹ̀ ni ibẹ̀ ló ti ń nǹkan ilẹ̀ alábì ní ká máa pọ̀pọ̀ àsọ̀rọ̀ gbogbo èkó sokọ́lé níjọ́fẹ́ ẹ ti ń sokọ́lé tó lè torí ẹ̀mọ́ jáde níjọ́fẹ́ ẹ ti ń sokọ́lé gbogbo máa sọ nǹkan máa sọ́kọ́ ní mọ́tò máa sọ́kọ́ lọ́rùn ó bí àbí ọba lọ́rùn wà láì sọ́kọ́ máa ní ó

ara ẹbọ ni kéèyàn máa sògùn fẹ́ràn wà tí wá là máa sògùn fẹ́ràn máa so torí báwọn tó ń ṣe bẹ́ẹ̀ àwọn àfáà nírú tí ń jẹ́ tí wá láì yóò yóò máa fakọ́jẹ́ bẹ́ẹ̀ ni tí ọ̀fẹ́ nífẹ̀ẹ́ ìjọkó rẹ̀ láti bí lu bí burúkú kan nílé sùn nílé náà ni ẹ ti mú nǹkan nílẹ̀ ní ọ̀nà ilẹ̀ ti sàhárà orí yẹn gbogbo kẹ́yìn ọmọ ṣe gan máa ṣàfihàn m'a, lọ ní ológun ẹ máa fún ẹ máa ẹ máa lu ẹ̀jẹ̀ ẹ máa fẹ̀jẹ̀ yẹlé fún ẹ̀jẹ̀ aláǹgbá kó o fi fún ẹ̀jẹ̀ tìkìní kan kẹ́ ẹ máa pe àwọn kankan sí gbogbo eléyìí kì í sí lànà ọlọ́ ara pé èèyàn torí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn tí máa kọ́ lọ́wọ́ bá mú ni lọ́sọ̀ pé nínú àlọ́ à láyé bíbí wà ní ṣọ́ọ̀kà ọlọ́ọ̀dẹ́ ń tọ́ wàyẹ́ fún ìmọ̀ ọdún náà láríkà ní ọmọ ṣá ṣùgbọ́n tó bá yàtọ̀ sẹ́bọ̀ tó bá wù ní ọlọ́run lè lórí ló sọ. ṣé wàá rí sẹ́tọ̀ pé ẹbọ bí ọlọ́run nínú ọlọ́run bá rẹ̀ bí wa Muhammad sallallahu alaihi wasallam ọba sọ̀rọ̀ pẹ̀lú gbólóhùn tó lérí àti bí ọ̀rọ̀ ẹbọ. ọlọ́run wà nẹ́bí lànìn àṣọ̀rọ̀kítà tọ́ ọ la àbàtọ̀ nà àmàlùkà ṣé wọ́n dá abá nàbí ọ̀dá tó bàtà ànàbí ọ̀dá tó kẹlẹ̀ bí àbí tó wà nàbí. ọlọ́run wà nàbí tí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó tọ́ ọba lọ ọmọ nǹkan mi pẹ̀lú mi wà láìsẹ̀ làyà àbàtọ̀ nà ni. tó ti yé ànàbí kan máa ń rò kó oníṣẹ́ ọ̀nà ọ̀bọ̀ wọn máa ń tàbí bá wá fẹ́ bọ́ òun ọ̀bà fẹ́ rẹ̀ ànàbí sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ làwọn tó súnà rẹ̀ ànàbí òun lọ́kọ̀ àpéká máa máa fẹ́ bọ́ láyé ọ̀bà tó nà àmàlùkà iṣẹ́ ẹ̀rọ bàjẹ́ wọn lọ́tọ̀ kù mẹ́tẹ́ mílẹ̀ ká owó ti jẹ́ kọ̀ọ̀rẹ́ tó sókè ọlọ́run tó ní wà nàbí nìkan kan àwọn ànàbí ọlọ́run wà láwọn aṣírọ̀ wú làhábìtọ̀ ánìwúf màkánù ìyàwó gbogbo ẹ̀yìn ànàbí ọlọ́run tẹ́ ẹ bá lọ fún nǹkan máa bá fẹ́ yín jẹ́ ni

ọ̀gá OPC ànápo lọ́wà lónìí ọ̀gá àwọn ẹgbẹ́ kíníkà ànápo lọ́wà gbogbo wọn ti kú mọ́tú fara lọ́sùn sí kéde ọ̀fẹ́ tẹ̀sán fúlàmù kọ́ ọmọ gbogbo àgbà àdáyẹ mọ́ ó ní àkùn wágbára wágbára rè oríṣiríṣi àwọn òògùn kí bí ní ní n'i gbogbo rẹ̀ olóhùn wá gbára sí náà ní ọ̀yá ọba tọ́ọ̀bá ti gbọ́ alẹ́ alágbára nínú níjọ́ tí mọ̀ lè ká àkúgbádé tọ́ọ̀bá ti gbọ́ pàpọ̀ lágbára agbára wo lórí àwọn tó ṣe òògùn lọ́lọ́ lánàá wọ́n kú àwọn tẹ́ kàkó pé wọn làwọn àdúrà wà làwọn àná wà wà wọ́n kú níbo làwọn wà lánàá níbo làwọn náà wà àwọn

tí wọ́n ń ba ẹ̀jẹ̀ ẹni tó jẹ́ pé aláìṣẹ̀ ẹni tó jẹ́ pé wà innocent fẹ́ ń ba ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀rẹ̀ ìbínú ọlọ́run bá ní. tí ẹ bá fàánù ọlọ́run kò sí recession kankan nàìjíríà ah recession kílẹ̀ mọ́ nàìjíríà wàláì kò sí recession gidi nàìjíríà ẹ lọ ka alìbìdáyàtù wà ní àyà ti alhafiz ibnu kẹfì àfàwà ibnu kẹfì wọ́n ti sọ àwọn àdáf wàwàkọ́rin àwọn àṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ kọjá ọlọ́run bínú sáwọn ìrìsà àwọn centuries kan tí wọ́n ti lọ tọ́já sí pé wọ́n tó para wọn jẹ tọ́já sí pé èèyàn tó ń kú lójúmọ́ èèyàn fifty thousand máa kú torí pé wọ́n àrò jẹjẹ àwọn tó bá tó wá kú ẹ bá tó kọ́ kú òun yọ ẹ bá sẹ́kù ní ọmọ ìjẹrin tó kú ìjẹ́sẹ̀ wọn lọ́wọ́ nàìjíríà èèyàn tó kú torí èkú ẹ wá sọ pé ìjẹ́sẹ̀ ọwọ́ fẹ́láìtì wọn ìwà wọn

ọmọ yẹ ọmọ ọlọ́mọ sápa ọmọ yẹ ọmọ sùkú tó pòórá ọmọ yẹ tọwọ́ mọ́tò tó pòórá ìlú tí wọ́n bá ti ń pààyàn ìbímọ ọlọ́run ni má jẹ́ kan nínú àwọn apànìyàn tìyẹn sílẹ̀ ọmọ yẹ àwọn olóṣèlú náà ti para wọn ní òru níbo làwọn mú sọ́ọ̀bù yẹn ìbò náà wà bọ́láàgì afoni general of the ọmọ tún máa afoni general of the federation wọ́n pàdé adìẹ oníkọ́lí kí ló forí kí lọ́tẹ̀yìn rẹ̀ yọ Abíọ́lá ń fọ́nbọ̀lá Abíọ́lá wà lónìí níbo labí ọláwà kí náà fún gẹ́gẹ́gẹ́lẹ́gí wá ń kọ́ múrítàlá muhammadu sọ níjú ẹ̀ ti àwọn ẹni ọ̀nà nínú òlú ìbẹ̀ ti kọ́lẹ́tà sí ìdìbò ọ̀rọ̀ ẹ wá fìyẹn sílẹ̀ sí ètò ní nọ́mbà yẹn ní nàìjíríà àwọn olóṣèlú ń para wọn àwọn ẹni ní ọmọ tó ẹ̀yìn náà ń para yín ẹ̀yìn jà sípò àwọn tó wà níjọba ń para wọn àwọn àpá àjẹ́ ń para wọn torí wọ́n jà sílẹ̀ mọ́mù wọ́n ń sàfihàn wọn wọ́n ń sakátà lídìra lẹ́wà para yín ìwọ tó lò bẹ ò ń lo àǹjẹ̀nú ìwọ tó là àǹjẹ̀nú ò ń fi nǹkan ra orí àga fẹ́ni tó bá jókòó kìdí rẹ̀ wú ìwọ tó ò tẹ́lẹ̀ yìí ẹ̀ ń rédíò síra yín lójú oorun ìwọ tó ò tẹ́lẹ̀ yìí ó lọ́nà èṣù mi àpààyàn náà gbogbo tó bá ti jọ mẹ́fà lèèyàn ọlọ́run ọba ni. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها ìwọ tó ọbẹ̀ lọ ọ̀ka mùsùlùmí tó ọlọ́ọ̀fẹ́ ní ọlọ́run kan àìmọye ẹni pa ní nàìjíríà wàhálà Boko Haram olùkọ́rọ̀ fúlàmù ní kéé sọ̀rọ̀ fúlàmù tó orí Boko Haram àwọn kan mẹ́ta alẹ̀ wọn ọmọ àdírẹ́sì wọn tó lè tọ́jú bọ́wọ́ kó ṣe àìmọye àfà wọ ọlẹ́ mọ̀túmọ́ sábà ní pọ́pa gbòmíkele kan ní nàìjíríà sábà ní gbòmí léèyàn hafidul Quran òun ní jẹ́ gbòmí yóbe lẹ́gbẹ̀ẹ́ nàìjíríà lèmi ti sáà àwọn nínú ibi tó ti hàn kúrà ní ìpọ̀ nàìjíríà yóbe nàìjíríà wà níbẹ̀ tí wọ́n ní àwọn ọmọ wọn sáà kúrà ní lọ wọ́n ti pa ìmọye àwọn àfà àwọn wá kúrà ní. jọ́mọ̀ ẹ ti pa àwọn ẹni ọlọ́ọ̀ ní nàìjíríà ẹ pa múrítàlá Muhammad àbẹ́ ẹ̀pa ẹ̀pa bíọ́lá ẹgbẹ̀yà àwọn tẹ́ẹ̀ sí padà nù ẹpa fún sọ́wìlẹ̀ ẹpa bọ́láàgì ẹpa àwọn kọ́tẹ̀lì ọ̀rọ̀ ẹ̀tún pa àwọn kéèké ẹ̀yọ lọ. yàtọ̀ sí yìí ẹtún mọ àwọn tẹ́ẹ̀ pa láàrin ara yín tó jẹ́ pé wọ́n kẹ̀rò pé wọ́n kú nájọ́ra lè ní ilé ìtẹ̀tẹ̀ máa fà wọ́n pa ní wọn ọ̀pá ní èyí wọn àtọ́lọ́ sọ́ta sí àkàbẹ́rẹ́kẹ̀ wọn ọ̀pá èyí gbogbo ẹni tọ́ba dídí ọ̀gbẹ́ èdè gbogbo ẹni ọ̀ràn ẹni ẹ pa tẹ́lẹ̀ pé ọ̀nà tẹ́ ìgbàpá professional way ni tí wọn ò ní fura ọlọ́run bó tu láti ní èyí tọ́já sí fẹ́ fi ẹ̀lú ọ̀nà tó fojú hàn tí wọn mẹ́tọ́ pádọ̀la ṣùgbọ́n lọ́wọ́ bá mà gbogbo ẹni ọ̀ràn nínú ọ̀rọ̀ gbogbo olùdọ́bà ti ń pààyàn ìdílé ọlọ́run náà kọ́ lẹ́tà àti wà máa ń yẹ́kútú mọ́mì náà mọ̀ fà á mè dá ẹni tó bẹ́ẹ̀ lè máa mà lọ ẹni ọlọ́run kan fàjàzá rúurú jà á náà iná ẹja ànámà ni ẹ̀ẹ́dẹ̀ ṣègbèrè ńlẹ̀ ni. kódà ìlà fún tọ̀wíìlù àwọn sàdé wọ́n fà láàrin ara wọn sẹ́ni tó bá pa mùmí sọ́lọ̀ lè forí jẹ́ àbí òlè forí ẹnu ọ̀rọ̀ yà wáyíṣà ọ̀rọ̀ inú àbá ọ̀rọ̀ abúlé àwọn àjèjì tó kù àwọn sọ́lọ̀ òní forí jọ ń sọ̀ pé torí bọ́lọ́ lẹ́nu ẹni pa mùsùlùmí yọ̀ ọ̀rọ̀ àná àwọn sáni tó

ẹ̀yin kọ́ ni kọ̀sọ́dí à ń súnmẹ̀ ẹ̀yin kẹ́ ẹgbẹ́ súnmẹ̀ wọlé Yorùbá ẹ wá ta súnmẹ̀ rú ni àmọ́ ní ló ń súnmẹ̀ gidi tẹ́ ẹ bá ń gbọ́n tí mò ń sọ yìí tẹ́ ẹ bá lẹ́rìí ẹ wá fèsì ni. bàtẹ̀jẹ́ ni yín ọ̀bàyẹ́jẹ́ ni yín ọ̀dàrin àwọn alùsúnmẹ̀ rú ni yín aláìmọ̀kan ni yín àmọ́ yín kò só ní mímọ̀ gidi ní oní àwọn tẹ́ ẹ kàkà àfáà yín lọ tani mọ̀hádì èmi máa fà yí dáadáa gbò tẹ́ sí lọ́rin àwáwà university of Ìlọrin mọ̀ á dísù wo àdísù mélòó lọ́wọ́ sórí ìsinọ́ọ̀tì mélòó lọ́wọ́ sórí tàkìrìsì mélòó lọ́lẹ̀ ṣe ń rà díìsì kútùbù rìjáàlù wo lọ́wọ́ sórí mọ̀ á dísù ó lè jẹ́ ẹ̀ẹ́dẹ̀ wọ́n bá tọ́pa òun náà wọ́n bá yọ méjì ọ̀yẹ́sẹ̀ wọ́n á lọ òun nínú èyí lọ́wọ́ èdè àwọn òkòrí jẹ́ náà kúrò láwùjọ tó wọ àwùjọ yẹn influence máa láàrin máa kúrò láàrin àwọn ayákìlá ìwọ tó bá àwọn kúrò láàrin wọn tó bá já sí gbàdúgbò nìkan náà wà lọ gbalẹ́ sàdúgbò ṣùgbọ́n ń lọ yorùbá dé à èdè ń lọ. nígbà táwọn mẹ̀lẹ́kà bá ń jà mẹ̀lẹ́kà àyà mẹ̀lẹ́kà kẹ́ wọ́n ní ẹ̀wọ̀n bí ó ti ń bọ̀ àti tí ń lọ tó bá já pé ibi lọ lọ́fíìsì nígbà tí wọ́n wọ̀n sí tóbi tóbi ní ìṣìkan ó fi sí ìlú àwọn ẹni ló fi jẹ́ torí ọ̀rọ̀ ọlọ́run yẹn. àṣẹ́sí wọn náà bá ti pààyàn tó o bá tún bá lọ ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run orí yìí ọ̀ ṣùgbọ́n ìwà burúkú ni ká máa pààyàn ọ̀dà ẹ̀mí tó lè dá mọ́ pa gbogbo òrùka bá ti ń tajẹ ẹlẹ́sẹ̀ aláìsẹ̀ ẹni tí ọmọ wọn mẹsẹ̀ fẹ́ ń pa ìdínú ọlọ́run ọba ní nàìjíríà èyí rí fìrìfìrì là ń rí èmi ò sí ní wọn láì bá bínú ọdún méjì mẹ́wàá ògbólé bá nàìjíríà wọn làbá tó ọmọ tíyàn bá dé àtàfà àti bá ń sọ gbogbo wa láàjọ jìyẹ láti ní kálukú wa ẹ̀sọ́ fáwọn èèyàn ká má pààyàn mọ́ ẹ̀ṣẹ̀ ní ọ̀dá aburú ni tó ọwọ́ ara wọn tí pààyàn là ń sọ yẹn ìwọ tó ń fẹ́yìn apààyàn ni wọn náà dókítà tí ń bá wọn fẹ́yìn ọ̀tá ọlọ́run ni ọ́ tó ti yé ìwọ tí èsè dókítà bóyá ní eléṣù jẹ ni yọ

tá a gbọ́dọ̀ sọ̀ra fún tó ń lọ nínú òlu wa yìí òun ni ṣúrùbù lọ sọmúrì ní màá mú sí ọtí mímu odidi aburú ni tí ọ̀yẹ̀ kọ́ máa lọ nínú òlu tẹ́ ẹ bá wò kí lu àdúgbò wa tá a ti sọ̀rọ̀ àdúgbò mùsùlùmí la wà yìí bọ́lọ̀ ń ṣe gbàdúrà wa tó tọ́jẹ́ pé mọ́sálásí pọ̀ ládùúgbò yìí mùsùlùmí pọ̀ ládùúgbò yìí ẹni tí wọ́n bá dín ní ọ̀kẹ́ lọ́gbẹ̀ẹ́ mọ́ ọlọ́run gbàdúrà wa ládùúgbò yìí kò sì ní pọ̀ fún wa tọ́ ọ bá wò bó ti lẹ́kọ̀ọ́ àdúgbò olùsùnmí la wà ìlú ọtí pọ̀ ọfẹ́ pọ̀ ju mọ́sálásí lọ lọ wò láti junction muslim wa wọn náà ti máa rí àwọn ilé ọtí àwọn òtẹ́ẹ̀lì ńláńlá jama yàtọ̀ sí pé bísínẹ́ẹ̀sì òun làwọn èèyàn fi ń ṣe odidi mímọ́ mutí gan ẹ̀fẹ̀ ni ìwọ tó ń mutí gan àìsàn ni ìwọ tó ń mutí ọpọlọ rẹ ò ní problem ìwọ tó ń mutí àlàáfíà ní problem ìwọ tó ń mutí o ní ní owó tó yẹ kó o fi kọ́lé owó tó tó kọ́lé ẹlòmíì ti fi owó tó tó ra mọ́tò o ti fi mutí kò tó wá ní mutí nìkan yóò tó fáwọn fáǹsì yóò fáwọn girlfriend nígbà tó ọba tán àwọn tí ó tún kówó lápò rẹ fún ọmọ ti yí wèrè pátìlì èèyàn pátìlì ọlọ́run tó ní ábàbò sí eku ṣe kó nílé ìfẹ́ ìmọ̀ sínà àbọ̀ nílé ìfẹ́ sí dúdú ìfẹ́ ọ̀rọ̀ ọlọ́run lè lè káàbá ti mú sí aláàrẹ̀mọ́ máa ra kéré o sí dúdú aláàrẹ̀mọ́ máa ra mọ̀sínà ọlọ́run nílé iṣẹ́ mọ̀sínà kò nílé iṣẹ́ Coca-Cola ṣùgbọ́n ọlọ́run ọmọ ọ̀fẹ́ nira fún wa nígbà tọ́lọ́run bá ṣe ọtí léwọ̀ kò sásìkò gánà sọ sí ẹjíṣọ́ gbọ́nà ti sọ ibi ìbí ọtí èyí ọ̀nìwá àti ọ̀rọ̀ síta akẹ́sọ àwọn ọtí bẹ́ẹ̀kánú wọn ni stéjìsì mẹ́ta lọ́lọ́run sọ ní déèrò nígbà tọ́lọ́run bá wá sọ déèrò tán Quran chapter five verse nine kò sásìkò àbá nígbà tọ́lọ́run bá wá sọ pé gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìdùnnà mẹ́lẹ́kọ́múrù wà wàlà àṣọ wàlà islam nínú amẹ́lì ṣẹ̀tọ́ ọlọ́ọ̀ni ọtí ara fẹ́ẹ̀sù ni fàjìtẹ̀nìbú ẹgbẹ́tẹ̀tì rárá ìsìn àti tó fẹ́ àwẹ́dì 23 lónìí àti okùnjọ́ mẹ́fà àtijọ́ méje tí ọ̀pá ìwọ́ tó òmù sí láti rọ̀mọ́bọ́n wá nǹkan tí ta ti éèkù tó fi di twenty three wà láì tá àwẹ̀ bá lọ tọ́ ọ̀bá mu kí òòlè kú tọ́ ọ̀bá kú àpọ̀ rẹ̀ nínú òòlè kú tó fi mọ́ ọtọ́ òòlù sí láti jọ nǹkan kan ọ̀rẹ́ sí ọ ṣùgbọ́n wọn kó o ti wà addicted ó ti ó ti di bá àkú rẹ òun lójú òun kó ìwọ tó òun sìgá láti jọ yìí tí rọmọdún bá lọ mọ padà sí díẹ̀ fẹẹrí ẹ mẹjẹ àtàrà wa jẹ àwa mùsùlùmí làpọ̀ nínú àwọn tí mo ti àwa làpọ̀ jù èmi ẹgbẹ́ ká máa tara wa jẹ àwa làá mutí jù ìtọ́ òṣìmọ̀ lélẹ́yìn ẹnùgbà tí ọmọ ọmọ bẹ̀rẹ̀ àwọn ilé ọtí ọfà àbí ọfà kí èbá ọ̀sà wọn sí ìkọ̀lẹ̀ sí ilé ọtí ọfà àwọn là sí jù aṣọ economic recession ní last year two thousand and sixteen ẹni tó bá ka yẹn ní towards the end of December Nàìjíríà ọtí tí wọ́n bọ́jẹ́ pọ́pẹ́ ìṣòro ibi tó fẹ́ẹ́ bọ́jẹ́ ìlú bẹ̀rẹ̀ wọ́n mo kí mo kí mo kí mo kí ẹ sì ní economic recession ọtí gan ti fa recession lọ́pọ̀ ọ̀gá yẹn sáà sọ ọtí ni ọtí one thousand two kò kán bẹ ọtí five hundred ọtí seven hundred ọtí àwọn èso bá jẹ́ pé ọtí àwọn olùsọ irú àwọn èsì àwọn ní ọ̀pá ẹ̀yìn kan àwọn ní ọ̀dẹ̀ tẹ̀lá two hundred làwọn eléyìí tó bá jẹ́ pé àwọn ọtí yìí tó ju ọmọ sáré kí gbogbo eyín rẹ̀ ọmọ ẹ̀yà dáradá tẹ̀lé ọmọ ọmọ ọmọ àwọn ọtí olówó ńlá nìyẹn tẹ́ ẹ wá rí solution sọ̀rọ̀ ọtí èèyàn mẹ́wàá lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam nínú àdìsí àbúdáwùdà tó ní wọ́n jí yàrá wọn sí làánà lọ́wọ́ ọmọrọ̀ ọtí gẹ́gẹ́ fún rẹ̀ ọlọ́run ó bínú wàṣáríbà ìwọ tó mọtí ọlọ́run bá ṣépè fún ẹni tó ń patí ọlọ́run ṣépè fún ẹni tó ń tà ọlọ́run ṣépè fún ẹni tó ń rà ọlọ́run ṣépè fún ẹni tó bọ́lọ́ sí ṣọ́ọ̀bù bàbá òní ṣọ́ọ̀bù ọlọ́gbọ́lọ́ sí ṣọ́ọ̀bù ẹ ọlọ́run bínú sí ọ ó ṣépè fún ọ wá máa ká lọ bẹ́ẹ̀ máa ká lọ bẹ́ẹ̀ máa ká lọ bẹ́ẹ̀ gbogbo tọrọ mọ́ ti ètè ìbínú ọlọ́run bá ní jàmá tó bá rí bẹ́ẹ̀ ọ̀wà mọ́mú kí máa àwẹ̀ ló tó lọ ìdí mẹ́jẹ̀ ní orí èṣù tó ti gbó nígbà táwọn ẹ̀bá tó lọ mẹ́padà síbi ọtí ìbínú ọlọ́run lọ́ba dé gbogbo àwọn tó mu sí lánàá kò sẹ́yìn tó kú lẹ́nu wọn ikú ìyà ni wọ́n kú ikú ọ̀fọ́ ọ̀rọ̀ ilé òórùn kù ikùn ní òórùn kú ló wọn ṣe ń tọ́ ọkẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí ọ̀rá nìyẹn ìgbádùn wo gẹ́ni ti mdp bá ti kó lórí ikú lẹ́sù olórí ikú àkúdúbí láì nínú ṣàìtọ́ nìyẹn wà láì wo lọ́wọ́ àǹdí ọtí

ìwé tẹ́ lọ mọ́wọ́ ẹ̀kọ́ ọ̀la ọ̀la ń díà dìbọ̀ sí gidi tó kìí gidi àbá òòrùn ọ̀la làáfíà ìwé tẹ́ lọ wá five alive gidi kóòrùn èèṣẹ́ wá wọn tírìsì gidi àwọn tírìsì gidi tó mú lọ́jọ́ pé kódà tó bá gbáyàwó rẹ̀ mú gan lórí ilẹ̀ ìdí ọ̀nà ìyọ́ ni ó tó bá wọn ṣé ọtí mẹ́ra ló mọ̀ àkọ̀rẹ́ gbóòtú sàn wà á tún lè láìpàtẹ́ńṣẹ̀ ó tún lè kú kékeré ọpọlọ rẹ̀ ó tún ní pọ́blẹ́mù à orí ikú lọ́wọ́ àjọ ọtí ọlọ́run wọ́n ti bọ̀ wá lẹ́nu ọ̀rẹ́ àtúbá lọ́dọ̀ ọlọ́run èyí tó ìtúbà ìtọ́nà àti ọtúmọ́ bẹ̀rẹ̀ ọmọ bá kó sí rọrùn wọn táwọn láti lọ fọ́ ọmọ ìlú ìlú ọtúmọ́ ìgbà tó ti mú òkú ìdínà ọlọ́run ti ṣé ẹ wá rí gbogbo ẹni tó bá ti wá lè mutí láyé kò ní mutí lálì gan náà ìwọ tó ti lè láyé gan náà torí pé kọ̀sẹ́ni tó wà àlìjánà àti kò mú sí sọ wá rántí àlìjánà ọyá sí láti sọ fún ọ pé òun fìyà jẹra rẹ ìbádá kó o ṣe sùúrù o lè lo 200 years láyé ìwọ̀nbọ̀ ọdún tó lò láyé kó o máa manage minerals kó o máa manage coca-cola kó o máa manage àwọn drinks àwọn drinks kó máa mu ginger drinks ẹ̀ kó máa mu bọ́ọ̀fìtà kó máa mu milo kó máa mu ẹ̀gbọ́n àwọn ìtọ́jà láyé ṣé tí mo sọ yọ tó ọba ti wá dálì jẹ́nà wà wá mu òríjínà ọtí ọtí tó lọ́wọ́ ọba ń sọ nínú sọ́rọ́tù wá kẹ́à láàyè sọ dà òun àánì wà láàyè ọtí àbìjẹ́nà kò ní ní pa ẹ̀bẹ̀ẹ̀kì láàyè òun ní máa ń ríra òní máa ṣe bí wèrè

èyí tó tó ń lọ nínú òlu wa òun ni alùpìnà wàlúmẹ́sìn tẹ́tẹ́ tẹ́tẹ́ títa betting gambling gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí la gbọ́dọ̀ dènà sí tẹ́tẹ́ gbogbo àwọn ọmọ mùsùlùmí ti fẹ́ẹ̀ tó ń tẹ́tẹ́ tán ẹ wá ta tẹ́tẹ́ kan wá dáa fún yín nínú tó kópa ọ̀rọ̀ ajé òun ni tẹ́tẹ́ wà. kò sí ìlú kan tí wọ́n ti máa ta àwọn ọ̀dọ́ wọn wọn ní ilé ṣiṣẹ́ ọ̀lẹ́ ni wọ́n yà olè ni wọ́n máa jà wọ́n wà intellectually retarded wọn ní ilé ronú wọn ní nílà làákàyè èmi ò ṣe máa ta irú ọpọlọ tẹ́tẹ́ ní kí n lo ibi tí mo lè lò tí mo lè gbowó fún mi ta sọ fún ọ pé graduate ò ní máa ta pure water ọ̀sà fi ọwọ́ tà fóṣù mẹ́fà lẹ́yìn oṣù mẹ́fà wà tó graduate ó tún wo kí ló lè máa tà tọ́ ọ bá tó tà díẹ̀ wà á tó ronú kí ló tó lè máa tà tọ́ ọ bá tó tà díẹ̀ wà á tó ronú ọ̀kẹ́ni pé tó bá yá ìwọ gẹ́gẹ́ di employer tọ́ ọ máa gba employee tọ́ ọ máa sanwó oṣù fún wọn ọwọ́ àtàtẹ́tẹ́ ọwọ́ á nílà àká ìkàkàmọ́ ọwọ́ àsọfẹ́ economic test ìwọ́n gan fúnra rẹ̀ ọ̀gbọ́n olùsùn ní ọ yàtọ̀ sí pé bínú ọlọ́run bá ń bẹ lórí rẹ̀ ẹlẹ́jẹ̀ àtàtẹ́tẹ́ gbogbo àwọn bẹ́tì ekele kan nàìjà ṣọ́ọ̀bẹ̀ ekele kan bẹ́tì nàìjà mùsùlùmí tó bá fẹ́ rí ìyọnu ọlọ́run kó tún bá nínú àwẹ̀ tí bọ́ ọ̀tá tẹ́tẹ́ táwẹ̀ bá lọ ọ̀yá àti tẹ́tẹ́ ẹlẹ̀ kọ́ lọ wá fẹ́ṣe tọ́ ọ̀bá ríṣẹ́ máa ta fi ọwọ́ ta téyìn ọ̀bá rọrùn lọ́mọ olùgbé máa fi rí sópé téyìn ọ̀bá rọrùn lọ́mọ ṣe kọ̀ǹdọ́ mọ́tò kó o ṣe kọ̀ǹdọ́ mọ́tò ọlálùbáríkà kan owó àlálì ni tọ́ ti dìbò lé mo kí o lè ṣe òrèlé tiẹ̀ tó ti yé tó bá ṣe kọ̀ǹdọ́ díẹ̀ ìwọ náà lè rówó fúnra rẹ tó fi ra bóyá kẹ̀kẹ́ náà fẹ́ ìwọ ní oṣù lélẹ́gùn kan tó bá yá wà àmọ́tò tó bá yá ìwọ ní oṣù jù ú ìwọ ní wọn kọ̀ ẹ̀rọ ìdìbò owó fún ọ ni you start from somewhere. ṣùgbọ́n bó ní tẹ́ ẹ bá wà wọn ti ń ta tẹ́tẹ́ yìí wọ́n máa wá pèpè lọ síbẹ̀ gbogbo ẹ̀rí tó yẹ kẹ́ ẹ̀rọ ní ẹ̀ wá sí ìrònú wá máa wọ tọ́ba ta díẹ̀ yọ jẹ díẹ̀ inú rẹ̀ wà á dùn ní àlá ìtọ́jẹ lọ́bẹ̀ wọ́n tẹ̀sẹ̀ ní sẹ́wọ́n táwọn fẹ́ sẹ́wọ́n ọ̀bẹ̀ tẹ̀sẹ̀ ọ̀sẹ̀ tí wọ́n ti mú àárẹ̀ tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ ọ̀sẹ̀ ní Dangote ń jẹ láàrin wákàtí kan ìwọ́ wá jẹ ten thousand lọ́jọ́ kan àwọn tí wọ́n wá tẹ̀yẹ yóò tó di twenty thousand tẹ́lẹ̀ yóò tó jẹ lọ́bẹ̀ ó kéré twenty yóò tó twenty ó tó lùtì yóò tó tà owó rẹ̀ tó ọjọ́ kó jẹ wọ́n jẹ pẹ̀lú. jama ọjà ní jọ́sí bíríìjì dẹrù dákọ mẹ́wàá nínú àwọn tó jẹ́ kẹ́tẹ́tẹ́ ni wọ́n ta sórí ire tí wọ́n wá wà nínú kíni wọ́n ti sùn tó kọ́wọ́ wọnú tàgbáyé gbogbo àwọn tó kọ́wọ́ wọ́n tàgbáyé kéré ṣe tẹ́tẹ́ òun ni wọ́n ta tí wọ́n fi dolówó sọ wá rí o ti ẹ̀ wá lówó òlówó kọ́ ni pọ́blẹ́mù ti wà àlọ́ lòun ọ̀fẹ́ sóyè lọ́lọ́wọ́ bá sọ ní kùrán chapter fifty verse ninety

wọ́n a máa wò bí bàbá wá bí ọlọ́run pé a ẹgbẹ́ di kí tó fi ní àmúlá iná máa yùrí ìlú ṣẹ̀tọ́nù ayúkẹ́ àbáyé na kúmúlà àdáwátà wálìbàdì bọ́ à fílkọ́mùrì wàlìmẹ́sì wàyẹ̀sù dákùnmù àdékérì ńlá ayùwà àyè sọ̀lá ọlọ́ni etí yín mélòó fẹ́ẹ́ rí tẹ́tẹ́ àkọsílẹ̀ wò nọmba one yùrídù ánúké abáyéna ní ti ọ̀pá sígbà bá jẹ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ sí mi Chelsea lọ́mọ àná Arsenal wọjá bẹ́ẹ̀kì ẹ̀ twenty twenty bí twenty naira ṣe kéré tó ẹ̀ láti ọlọ́run adúgbẹ́ lọ́dọ̀ nígbà wọn àti ìjọba tó ń òde ṣé èèyàn bá jẹ owó òní ojú ṣùgbọ́n tó bá jẹ owó olówó wàá fẹ́ kí ni wàá rẹ́rìn ọ̀pá ni dálẹ̀ gbogbo wọn tó ń ta tẹ́tẹ́ tí wọ́n bá jẹ́wọ́ rẹ̀ sáwọ́rọ́ kó gbé ọkọ̀ òòlù wà lẹ́wọ̀ òòrò lónìí tó ọba wọn ẹ̀ṣẹ̀ gbówó kan ní báńkì ó ti rò wípé tí mo ti gba two hundred thousand yìí lè lè ta tẹ́tẹ́ tí n bá ti ẹ̀jẹ̀ tí ó ti fọ́ ọ̀rẹ́ ọwọ́ àríkó olùsí two hundred ìyẹn ọ̀sẹ̀ kan ò ní ilé sùn ó ti kó wàhálà bára rẹ̀ gbogbo ògùn orónlé ayé kò ní ṣiṣẹ́ fún ọ àti tó ọba rí two hundred thousand naira ní tẹ́tẹ́ máa ń dá ẹni mítì àti hatred ọ̀tá àti kórìíra ẹni tó jẹ́wọ́ rẹ̀ inú rẹ̀ ò ní èdò sí kódà ẹ̀rì kọ́ra ní létí ẹ̀rì kọ́ra ní ìlú àwọn ojú ní ẹni ó lè jẹ́wọ́ mi lórí àwọn fẹ́ sùn láyé ìwọ náà lọ fàtẹ́nì kan wọn fẹ́fẹ́ ta wàyẹ súdà kò mọ̀ á ń dídìrì láàrin wà á lè sọ̀lá tẹ́tẹ́ yóò lé yípo níbi tọ́lọ́ torí tẹ́tẹ́ olùmọ́lẹ̀ lọ yìí dáàbò torí tẹ́tẹ́ olùmọ́lẹ̀ gbà

tó lè fa kọ́lọ̀ wọn máa bínú bù tẹ́tẹ́ ta tẹ́tẹ́ ju akájú gbogbo wọn tó bá di fáwọn ọmọ rẹ tẹ́tẹ́ wọ́n fẹ́ máa ta gbogbo oníyẹ ẹ máa fi wá àfipá ọmọ rẹ ní. àwọn ọmọ mùsùlùmí ti yọ lórí burúkú ya àwọn ọmọ mùsùlùmí ti àwọn ọmọ wa náà náà ta tẹ́tẹ́ àwa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bímọ táwọn ọmọ yín ń mutí tí wọ́n ń ta tẹ́tẹ́ àwọn ọmọ òní wà lùjẹ́ bàbá ìwọ kírun ọ̀fẹ́ kú mọ́sálásí kírun àwọn ọmọ rẹ̀ ọlọ bí ọ̀sọ̀rọ̀ ọlọ́run wọn ò kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n tún fèwèrè ọlọ́mọ láyé ń mọ̀ àwọn kálukú yẹn ẹjẹ́ aṣọ fáwọn ọmọ wa kódà ó sọ̀sọ̀kọ́sọ̀ mọ̀ ẹ̀rẹ́ lọ́rùn pé wọ́n torí ọdún ọmọ àbẹ́sẹ̀ àní ọmọ àmọ̀jú náà tó ti yé tọ́ ọba bá sọ́dá lọ sí ọ̀gbọ́ ó ń tún dẹ́rù pàdé ìfi ọmọ òfin ṣépè fún ọ ẹ̀gbọ́n àbà ẹ̀mọ́ fọwọ́ fún mi <laughs> ó máa ṣàdúrà fún àti lóru àwọn ọmọ wa náà ń àwọn náà àwọn náà ń

Musulmi náà kú wà nínú wa fẹ́ẹ̀rí gbogbo tó bá ní ṣe pẹ̀lú pé à ní òsùn wá kù ìbínú ọlọ́wọ́ bá ní odidi kan òun lọ́lọ́wọ́ bá àlejò ọlá òun lọ́sọ̀kalẹ̀ nítorí àtàkùfì aláyàwó ìmọ̀ọ́lá àríṣà àmì àwọn ìrìnàwó ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين والله يا آية tí mo kà sẹ́yìn Abúlé ọmọ Umaru wọ́n ní tó bá kááyà yìí tó bá débi yàwó mẹ̀yẹ̀ kúrò náà ìrọ́bìlà àmì yóò dákú ni nínú tíra àṣùwádìí ní àwọn olùdókè káfọ́ra mi àbúrò ọ̀gbọ́n wọn ni máa dákú ní pé ee bóòlù ní tẹ́tẹ́ tó wájú ọ̀run ọlọ́wọ́ bá máa máa sọ bíbi súwúrà kalẹ̀ ní súwúrà àwọn tí máa ń gbé oṣù wọn. ìyá kóńgò ṣẹbẹ́ ẹ ti ti bọ̀ mọ́ omi gbóná ẹ ti gbá níbi àwọn tó bá ra láìsí ẹ̀wà lọ́wọ́ yín agolo mẹ́wàá lọ́yẹ̀ wọ́n bá ń bẹ̀ mẹ́sàn-án àbọ̀ mẹ́sàn-án mẹ́jọ àbọ̀ wọn bá ń bẹ̀ torí èrè tẹ́ẹ̀fẹ́ jẹ ẹni kan lẹ́ta sí ìdínú ọlọ́run ọlọ́run bá ṣépè fún yín èmi kan ní mo ṣépè ọlọ́run bá ní wáyé ló lèlè mú tọ́ sí sí inú òfò ìráre òsì ìyà ìbínú ọlọ́run kọ́ mẹ́rin báwọn tí bí ó sọ wá wọn. àwọn tó dá sí pé ìdá sáálú nígbà táwọn bá lọ rajà tí wọ́n wọn àwọn ọ̀wọ̀n tí ó kò dáadáa ìgbọ́wà ìgbà káàlù awọ́ta ló mú ìrú táwọn bá wá fẹ́ wọ́n fún yàn wọ́n yóò mú wọn ní kóńgò òṣùwọ̀n onílítà ẹ̀yìn onílé iṣẹ́ pẹtrol ọ̀rọ̀ bá yí wí èèyàn ra pẹtrol kò béèrè tó bá ń bẹ̀ ọ̀nà gbogbo bẹ́ẹ̀ ló fi kéèlì ọ̀nà àti kẹ́ẹ̀rọ̀ gbogbo yóò ní kóńgò ọ̀wọ́n iye ilé òyí olóróró iye olé pupa ó ti yọ àbẹ́là sínú òògùn ọ̀daràn wájú ọlọ́run àlùbáríkà ó kú ọ̀nà iṣẹ́ rẹ ẹ̀wọ̀n pọ́blẹ́mù láàrin nàìjíríà nígbà táwa wà kékeré wàhálà ò tó báyìí lónìí bẹ́ẹ̀ bá dé mọ́kànlá ẹ bá la fi á mọ́tò mélòó la fi awa ń gò ájì mélòó la fi á níjọ́ tí wọn ò ṣe wàhálà tó báyìí ní nàìjíríà ìjẹ́ rọrùn tó ṣe wàhálà lọ. àlùbáríkà kú ìwọ tó ọjọ́ àfáà náà ó ṣe wàhálà lọ ó tó dé lálẹ́ ó tó sọ̀kadà wọ̀ wò lórí ọ̀kadà obìnrin fọmú nù láyà lórí ọ̀kadà wọ́n ti fi gbogbo ẹ̀mú lẹ́yìn ọlọ́run á ní mọ̀ yàgbáríkà kó òun iṣẹ́ rẹ lónìí à ń ṣe wàhálà àlùbáríkà kó òun ibi iṣẹ́ sẹ́ẹ̀rí kèrè ṣe wàhálà lọ́lọ́wọ́ bá ní àlùbáríkà ní àwọn àyà wọ́n ní pé ọmọge labáṣẹ́ yàmá sí labáṣẹ́ wọ́n àbá àmì sọ̀rọ̀ tí wọ́n máa di ọmọ ní iṣẹ́ máa wà bàjẹ́ o lè di fìlàwà àti láíláí tí wọ́n bá ṣe lónìí tó ṣe wàhálà o kò ní rí ìbàlẹ̀ ọ̀la táwọn kan ọmọ ti wọ́n ti gbà ìwọ ni ọmọ para rẹ̀ ń torí iṣẹ́ tó ti yẹ pé ìbá rí bẹ́ẹ̀ ni ò lè bí ìtù ọ̀yà ọ̀ sóbi yẹ wàhálà tá a wá ṣẹṣẹṣẹ àgbáríkà fún omi amúgbò arọ abẹ́là sí lábẹ́ amúgbòǹgbò àjìjínú omi gbóná bàbá aláṣọ sóyẹ sábà aláṣọ ọ̀pá mẹ́wàá ó ti wọn ọ̀pá kan kan yẹn pé bí àwọn ẹni wà ń sùn ó ti ń lé wùdí ẹ̀jẹ̀ ìgbà tẹ́ẹ̀bà délé ọ̀pá mẹ́wàá lẹ́bà mẹ́jọ àwọn lẹ́bà o ti wá ń ṣe bẹ́ẹ̀ o gbogbo awa baa baa bá ní òṣùwọ̀n kù ẹ jẹ́ nínú rọ̀mọ̀bọ́ọ̀nà rẹ̀ àti túbá àwọn òṣùwọ̀n tó ń pé kóńgò burúkú yẹn lọ sínú ìrọ̀rà ní ìlú pé ìgbè yìí tó ti yọ lọ fọ̀ wá wá pé ti gbogbo ẹ̀yìn ọmọ tọ́nà ń gbà sílé epo tí ó ní gbogbo náà lọ àjọ́ọ̀tì kìíní nítorí kẹ́ gbogbo torí náà ìdínú ọlọ́run ọba ni ká sọ́ra fún tó bá rí báyẹn kámọ́ ara àdánwò tó ń lọ ni lára àwọn àdánwò olóòlù wa òun náà ni akílù riba nínú ẹ̀jẹ̀ rìbá ṣé ẹ gbogbo tó ní ìṣe pẹ̀lú riba owó èlé àwọn èèyàn fẹ́ ṣiṣẹ́ wọn láwọn ṣiṣẹ́ ọ̀rọ̀ ìyàwó owó owó tó náà ni owó yá máa lé bẹ́ẹ̀ni kan ṣe ń sáàkì ní fi ọyàwó gbọ́dún ní láǹfààní owó ńlé owó ńlé ìtòkòwò ṣe ọ̀yọ́. ṣèbọ́lọ̀ wọn bá ti wọ́n ẹ̀ gẹ́gẹ́ yé torí bọ́lọ̀ lórí Bank torí bọ́dá lórí Bank ẹgbẹ́ ìyàwó èèyàn mẹ́rin ni ó jìyà owó ó ní làánà lọ́wù wà mú wù ìwọ́bọ̀ ń jẹ ìgbà bàbá tọ́jọ́ pọ̀ wọn nílé àyàn owó èlò lọ́wọ́ tó jí wọn jẹ nìyẹn ọlọ́run tẹ́ bílíọ̀ ìwọ tó rí nǹkan kan ṣe kan ìwọ náà lọ yáwó èlò ọlọ́run bínú sí ọ ìwọ tó jẹ́ sẹ́kítì akọ̀wé owó èlò bínú ọlọ́run máa ń bẹ lórí rẹ bàbá jàrá ń tọ̀ bàbá ṣọọkí bàbá witnesses ìwọ lọ sórí ìbò ọlọ́run bínú sí ọ àyè máa sórí ìbò owó èlé gbogbo ẹ̀yẹ fẹ́ yáwó èlò ẹ gbogbo àwọn tó ń yà yí wọ́n máa bẹ náà kẹ́ ẹ̀ máa rí sani ìdẹ̀gbọ́ ọ̀jẹ̀ kéde wọ́n fi máa wọ̀ kí wọ́n fi lè parí rẹ̀ tó lè tó lè kí ló kọ rẹ̀ tó lè lọ látẹ́lá sí lọ́rí sí i. wọn ò ní bẹ náà kó owó yẹn san owó lè ta mọ́tò rẹ̀ wọn à ní bẹ kó orí san owó lè ọmọ tọ́lọ̀ bá sọ nípa owó èlé ni na ya kùlú na ìlà láyà kúmú na kálẹ̀bí kùlú ya bí ìwòrè ni wọ́n tó dìde tó gbọ́ àwọn ti jẹ́ kówó ni wọ́n fi ṣe bísínẹ́sì wèrè ni wọ́n yà lọ́wọ́ sọ́wọ́ bí gbogbo owó tó ìyá àyàn lówó èrè tó bá kọ̀kọ́ fẹ́ sàánú afọ ọjẹ́ ọ́sẹ́kù ọwọ ara àwọn àtòlù ti kọ́ ọ̀yá lówó ọwọ́ ayá àwọn lówó ti tó burú bẹ̀. ìwọ tó bá wá yá lówó ìwọ náà bẹ̀rù ọlọ́run lọ́nà wọ́n ọlọ́wọ́ tó lọ́wọ́ àdúgbò àwọn tó gbogbo àwọn torí wípé wọ́n sọ wípé ìṣìnà máa ń bá ikú ní sílù ìlà wọ́n ní kí ni àkọ́kọ́ wà ń bẹ̀ ṣèbí àtòwé èlé gẹ́gẹ́ àti business nǹkan kan náà ni mo ra ilé mo ta ilé mo pa owó fún ẹ mo dẹ̀ mo nípa lórí ẹ̀ problem yìí business and taxes ọlọ́ọ̀ni máa ń sọ̀rọ̀ rẹ̀ jẹ̀wé lójì lọ́dọ̀ mi àhàlálọ́wù ìbá ìyàwó Fọ́mọ̀n jẹ́ àwọn àwọn ìdọ́ tó ń mi rọ́. Ẹni tó bá jẹ́ pé wà sí wá débà látọ̀dọ̀ ọlọ́run àgbà ọba sọ pé òun sàlàfà gbogbo èyí tó ti ṣe kọjá owó mápò owó gbọ́múlé láńtà owó báńkì gbòrò ya ọlọ́run kò rí. So alábàárí ẹ̀ wá wà lọ́dọ̀ ọlọ́run ìyókù ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wà tó ti yá àdé òye torí náà ẹ̀jẹ̀ á sọ́ra aburú ni gbogbo ṣẹ́ẹ̀dẹ̀ rí ìlú tó bá ti jẹ́ kówó èlé náà transact lé lórí ọrọ̀ ajé wọn máa ní problem ara tó kọ́ bá wà ní nàìjíríà mú ẹ̀yìn ìjọba ẹ̀bẹ̀ mú ẹ̀lẹ́ o ẹ̀sìn olówó báyìí ẹ̀yìn ìjọba western solution ẹ̀sìn olówó congratulation tó ti yé nígbàtà sọ fún yín níjò ní pé gbogbo àìmọye èèyàn lórí facebook wọ́n dání láàmú ní whatsapp wọ́n béèrè béèrè kí ni fọ́n ẹni kápọ̀ pé ní lápò fún kí ni what is your problem ẹ sáfẹ́ ẹ ṣe business ẹ jẹ́ wà láì láti kékeré gbogbo orí business lè bá kéé sí ẹgbẹ́ mi lórí ẹ̀yẹ kò kálẹ̀ ẹ̀yẹ máa láyé kan kò lómi lórí rí láyé mi wọ́n kéde lórí ti rí ju ẹni sẹ́fù náà bá wọ ibú bẹ́ẹ̀ mo ní bìlífù nínú tí mo ṣe tí mo rówó ń bẹ́ẹ̀

ẹ̀sọ̀ àwọn èèyàn tó lórí burúkú látara àdìbá wọ́n jáwó èlé wọ́n kọ́wọ́ wọn síbi owó èlé ẹ̀mẹ̀ yáwó íńtánẹ́ẹ̀tì sọ fún àrùn padà bọ̀ ọ̀rọ̀ padà wọ́n ti padà dé ní congratulation bàbá ti lọ ní àná torí náà sọ́ra bá ti wá fẹ́ yáwó èlé solution for Islam gbogbo àwọn dìde ọ̀rọ̀ ọjọ́

wọ́n yà lówó wá nígbà rèé ẹlòmí fóònù ṣé ọlọ́pọ̀lọpọ̀ ni ọmọ kéékèèké ẹ ti ẹ̀ ní problem gbogbo àwọn ọmọ táyẹ̀sẹ̀ ẹ̀bí lè ṣe wà láì yà problem they want to be flamboyant iṣẹ́ ẹ̀ ti tó lẹ́fẹ́ máa ṣe ẹ̀ lè jẹ́ pé àfijẹ́ báyìí ṣe ṣọ́ra kí ni problem ilé ayé gbogbo yìí gan fóònù tẹ́lò mi ò tí tó lò ní ọmọ ẹlò kí n tó ra lápọ̀pù ọmọ yóò parí masters níbi mi ìrora lápọ̀pù ti lè parí masters ìgbà ní ui ẹnìkan tó rọrùn kéèyàn ṣe masters ló rọrùn ìwà máa yára tọ́ọ̀bù jù ìmọ̀ nígbà kan fúnra ṣẹlẹ̀ àkọ́kọ́ fóònù yẹn ti àtọ́lẹ̀ fóònù àbá iṣẹ́ àwọn orúkọ lè fẹ́rẹ́ sí díẹ̀ tí mo lọ kọ̀ǹdọ́tà sí ìkan tí mo bẹ̀rẹ̀ dáhùn mo gba fóònù àbá àdáńdá àbújá mo gba ti àbá àbá ìlú lókè tí ti sáà ti bẹ́ẹ̀ dáhùn kódà fóònù tí wọ́n tó dí fóònù mi lọ́bí ìdíkà ìta rẹ̀ mo ti ra bá yẹn fún. àbá ọ̀rọ̀ àwọn ọmọ mi ní ìtàn ó fẹ́ máa lo fóònù wá fi lẹ́kùn lè tó bẹ́ẹ̀ irú owó tó fi ra fóònù yẹn you can invest it on something profitable àwọn ẹ̀rọ mẹ́mí yóò máa lo bàtà 75 irú tàbí lo bàtà 700 sincerely irú tàbí máa ń wá sọ 250 naira ọ̀pá irú tàbí máa ra fìlà 100 naira ọ̀rọ̀ fìlà 25 ìlà 25 ẹ̀rọ ìṣọ́kàrà lòmìnṣẹ́ ṣùgbọ́n lẹ́kùn lè tó bẹ́ẹ̀ tí Dangote bá ra fìlà one million owó ẹ̀ tó bẹ̀ bíi one naira ní lọ́dọ̀ tèmi. àwọn aláàlọ́ ní tòjá sí pé ara tó ń kó bẹ́ẹ̀ lórí ìnìyẹn ìwọ tó ọ̀fẹ́ yáwó èrò ibi ìṣù ìwọ̀nba yọ tó fi ìjókòó nígbà bá rí ìjókòó náà nígbà tó bá rí ìjókòó náà fún búgà àwọn mùsùlùmí pọ̀ ọ kí búgà sí torí náà ṣe rí sí mẹ́ta adé yìí ilá náà ìmọ̀ ọ̀rọ̀ bí àtẹ́tọ́lọ́ bá ta mú jàmá àtẹ́tọ́lọ́ bá ṣe kéde wà náà ń bá rí ìmọ̀ sí ilẹ̀ náà wà àmọ́rọ̀ tó ń tú ilá náà lábẹ́ gbogbo àwọn ọ̀dọ́ kẹsẹ̀ ní wà láyé ní ìdíkẹ́ sọ́ra sì náà máa ń ìyàn lọ́nà ni ìtawọ̀ àfáà tí wá sí tréèdì wà ní kámọ̀tì ìrìnà ọlọ́run ìgbàdúrà wa mọ́sálásí ilé ọlọ́run mo fi ń sọ ìdí ọ̀rọ̀ ọ̀gbọ́n àwọn ìyàwó ìlú tí mo fẹ́ ìlú ní ìtọ̀sọ̀ ìyáyé mọ́sálásí ilé sọ kí gbogbo àwọn sẹ́ẹ̀sì náà tẹ̀lé tí wọ́n ní ẹ bá àwọn ọmọ ọlọ́mọ káàkiri ọmọ bíbí ìsìnà dé àwọn ọmọ kéékèèké náà ń sọ ìsìnà àjùwọ̀n high school ní Ògùn state principal àwọn obìnrin christian nìkan tó lè ṣe é ṣe mùsùlùmí ó lóun ọ̀gá ṣe pọ̀ ní tíwìtì ìwà àgbèrè wa ṣùgbọ́n ó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ àwọn ọmọ ss1 kì í pa àwọn ss2 yàtọ̀ bẹ́ẹ̀ mọ́ tí mo kù ọmọ tí mo kù ss ss3 o kì í sọ fẹ́ sí o kì í sọ o kì í sọ ọmọ o àwọn ọmọ tó ọmọ nígbà ó wá kọ̀ǹtọ́ ìdẹ̀bí títẹ̀ fáwọn ọmọ three hundred nínú three hundred ó lè ta kíyèsí wà méjì ọmọ méjìdínlógójì ní òṣè fìnàrí ìjọba ẹ̀gbọ́n tí mo sọ yé àwọn ọmọ ss1 àwọn ọmọ ìtàkì 40 15 16 nínú 300 38 làwọn ọmọ tí wọn òṣè fìnàrí tí wọn àrọ́kùnrin rí ìgbàtẹ́ ẹ̀bà ilé ẹ̀sìn bẹ́ẹ̀ ìwọ náà bẹ̀rù ọlọ́run tó ọ̀dẹ̀rí gbọ́ fàṣìnà pọ̀ anẹ́bìsọ́lọ́ láàrín ọ̀sánà tó ti sọ nípa wípé ẹni tó ń ṣe sí náà ò ní ṣe sí rẹ̀ ìrìnà yẹn fún ìwà owó àwọn kó tó jẹ́ mọ́bìnrin tó bá jẹ́ ìṣẹ̀lẹ̀ ìmọ̀ ní ọ̀sán lára rẹ̀ só orí tó fàṣìnà pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní fóònù bẹ́ẹ̀ gbé dání irinṣẹ́ ìṣìnà ni tó ọba fẹ́ máa bẹ́ẹ̀ yẹn fẹ́ jẹ́ ní ọlọ́run tó wà láì fóònù yìí bí fọ́ ní fóònù mi yẹ wò lọ́yẹ Facebook mi wò yẹ WhatsApp mi wò yẹ gallery wò yẹ file manager wò àwọn tó ti mẹ́ni ọlọ́run yẹn tẹ̀lé ọ̀pá wo ni olóògbé dá lẹ́sẹ̀ẹ́sì bíṣọ̀ sí ra yín àwọn ọmọ ọlọ́run àwọn àti ẹ̀yẹ́ lè bíṣọ̀ pẹ̀lú tí ìlú bá. bóòlù òṣèlú ṣe sí náà ọ̀run àkọrọ̀ pẹ̀lú obìnrin tó ọba ti wà ń kọ̀rọ̀ pẹ̀lú obìnrin wà á ṣe sí náà. só ti yé àwọn eré burúkú tẹ̀ ń wò gbogbo àwọn blúùsì ìmọ̀ gíríìnì ó fún mi lórí fóònù rẹ ó fún mi rẹ subscribe sáwọn wẹ́bsáìtì náà tọ́jú ẹgbẹ́ tó ọba ti wọ gbogbo àwọn eré Yorùbá burúkú náà ẹ sọ́ra àwọn eré India fìmù àwọn eré olórí burúkú tí wọ́n máa ń kọ́ yín báwọn ọkùnrin ṣe máa ń mú báwọn obìnrin ṣe máa ń mú ẹ̀ ní bùkátà sí wọ́n fẹ́ gbayé àwọn orí jẹ́ àní ọmọ wà ní kọ̀rọ̀ fẹ́ lóbìnrin mọ́wọ́ tó jù lọ ọmọ òótọ́ ọ̀fẹ́ ṣe sì náà mọ́kò bèbè lọ́wọ́ mọ́tì mọ́bìnrin mọ́wà ní kọ̀rọ̀ fẹ́ lóbìnrin gbogbo àwọn fóònù irinṣẹ́ sì náà ni

bọ́sẹ̀ ké kọ́ ọ̀gbẹ̀ ló ẹnu mi gbà kó fẹ́ kọ́nà ọ̀gbẹ̀ lọ máa kò ló sí ìkòkò ló tí wọ́n fẹ́ máa kó mi lókè ló sí ọlá ìsẹ̀lẹ̀ mi tó mi bá fi ọ̀rọ̀ tó mi bá fi ọ̀rọ̀ tó bá jó mi sílẹ̀ àkà ìmọ̀ ìgbé ibù kọjá àbátọ̀ sí àjẹ́ kọjá ìtẹ̀lẹ́bájọ́ lè sọ fẹ́ẹ̀ lẹ́yìn lóṣù ọ̀gbẹ̀ àwọn ọmọ ọ̀ṣun èèyàn pẹ̀lú ìlànà ó tó pẹ̀lú ní máa ti kọ́ sí ìlú sókè ọmọ tí èsì tọ́tọ́ fẹ́ fẹ́ kẹ́ wọ́n kí bàbá ẹ̀sùn yìí náà torí pé ọ̀rọ̀ lọ́ọ̀fù sórí ọmọ ń lo òkè ní ọmọ ń lo ìtọ́lá ẹ̀wọ̀ tó wá já wálẹ̀ yóò wà nínú ìlú náà mọ́ mi lẹ̀ tó bá ti mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ lè sùn lọ fẹ́ fẹ́yàwó ọmọ ọmọ tó bá ti wà kọ̀rọ̀ pẹ̀lú ọmọ ọlọ́run ti bẹ̀rẹ̀ sún adébìgbò sọ bẹ́ẹ̀ láyé kúrò wá ní ọ̀rọ̀ jùlọ ìmúrasí ńlá kánù ṣàìtọ́nù tàbíta wúmọ̀ ọkùnrin àtòbìnrin òní wà ní kọ̀rọ̀ èsù yóò ti kẹta yóò mọ̀ wá wípa yóò mọ̀ sọ fúlẹ́fúlẹ́sì ọlẹ́gbẹ̀ẹ́ kọ́ ọkùnrin láti sùn àmọ́ ọkùnrin lẹ́kẹ̀ẹ́ ọ̀rọ̀ àti láì tẹ́ẹ̀bù lẹ́bàá ń torí náà ní pé ká sọ́ra tẹ́ wá rí kánilẹ̀ ṣẹ̀rí àlábáwà gbogbo ẹni tó bá ṣe sùn mẹ́rin yá ni torí bọ́lọ̀ ní wà láàpẹ́ pọ̀rọ̀ bú sí náà iná ọdún ká àjàpá àìṣà àwọn obìnrin kọ́ ẹ̀yìn ọlọ́run tí ní ká máa sùpọ̀ fọ́jú náà sí sọ́rọ̀ kò sí bá fún àpò ní tàbí nínú ọ̀sẹ̀ tẹ́ ẹ bá ti fara ra ẹ̀sẹ̀ jù náà ara ẹ̀mí kọ́ ọmọ rẹ jù rẹ lẹ̀ gbogbo àwọn fíìmù bú eré ebú máa wo obìnrin olóbìnrin irú ẹ̀ ní àlejò wọ́n rà pé ìyá fún wà ní ìlú sàfihàn ọ̀ ẹ má máa jókòó lójú ọ̀nà torí wàá jókòó lójú ọ̀nà lọ́nà lóbi ètò ọkọ̀ ètò ọkọ̀ méje ètò pupa ètò nìkèwé ètò gbogbo ètò ọ̀gbọ̀n olú ọ̀ má máa jókòó ìyàwó sí nínú àwọn ọ̀dá tọ́kọ̀

Tọ́lá ní tẹ́lẹ̀ tí o tó kọ́ lẹ́nu bọ́lọ̀ ń sojú ọkọ̀ fún oṣù kẹta. O tí o kọ́ oṣù fún àjọ ọkọ̀ lẹ́yìn mẹ́rin ìwọ náà lọ lọ lọ ní sàárè. Àlùmọ́yìn, a ń jẹ́ta báwo bọ́lọ̀ ń ṣe ọlọ́ọ̀ fẹ́ ká sùn ní rárá. Gbogbo tó sì lè bá sùn náà ká ṣe kí ni ká sọ́ra fún ìwà burú ni. Tẹ́ ẹ bá wá wo ní òní ní ẹ̀dọ́ ṣe àwọn dókítà wọn they lamented over teenage abortion. Wọ́n ní lẹ́kùn tó jásí pàwọn tínéjà tí wọ́n fi sẹ́yún aládínlé increasing tèmísà ní òkè sí gbogbo ògbà jọba kí ẹgbẹ́ náà sẹ́yún sí nígbà tó ṣe sí lọ́nà ìgbẹ̀fẹ́ sí lọ́nà orí ọkọ kí lọ fẹ́ ní gómìnà ọ̀nà sẹ́yún òṣìṣẹ́ tá àti fẹ́yàwó fẹ́yàwó wọlé ẹnà òwò sẹ́yún tó fi ẹ̀fẹ́ la ní lọ́nà ọ̀tọ̀ náà ẹ̀yin bẹ́ẹ̀ wá jókì anábìbá yín sọ̀rọ̀

ìbá àmọ́ sí ìkọ̀fẹ́ yanjú ìbá àmọ́ sí ìkàwé ẹwà bá a fúlà ìbò ní ó ti kọ́fẹ́ yanjú bó ní ó ti kàwé yanjú tí òfin ní máa ṣe sìnà tí òfin ní sọ ní ló kọ ọdún ẹ̀ẹ̀mọ́ táwọn ní sọ ní sọ̀rọ̀ láàrín sọ́là màní àbà já rí àtàìní ẹni tó bá fẹ́ ní ọmọ obìnrin méjì àbá fẹ́kù lùbọ tí wọ́n bà lágà lẹ́ni tí òṣè sìnà rí nínú ìwáyà ìmọ̀ọ́mù dàkàlì fún àwọn àlùjá nà kàfẹ́ èmi àti ilé ẹgbẹ́ àtọ̀ àlùjá ní kàlẹ́jì ṣé wọ́n ọ̀fẹ́ wà jẹ́ látara ọmọ rẹ ọwọ́ lọ́mọ rẹ kan ó kéré ọmọ tí ò fèsì náà fi wọlé ọmọ dáadáa nìyẹn it's not a matter of age or achievement kìtọ́ àti ìfò onífùmọ̀ lọ́dọ̀ ọlọ́ éèkì rẹ̀ onífùmọ̀ àníkọ́mọ́ ṣèbàjẹ́ tèmi láyé ìjọ àwọn lọ́ọ̀sì rọ̀ lọ́ọ̀sùwádìí ìyá ìyá bàbá bàbá rẹ̀ ọmọdé wọn wọlé ọkọ̀ ọmọdé mẹ́tàlá ọmọdé mẹ́rìnlá bẹ́nu wọn ọmọdé mẹ́ẹ̀ẹ́dógún bẹ́nu wọn ṣé kọ̀ wá dáa fún ọ̀rọ̀ rírú rẹ̀ ṣùgbọ́n táwa sọ ní wípé kọ́mọ sàmàlò ọ̀bá àlọ́lé ọkọ̀ ní eight forty nine ń lọ́wọ́ mẹ́rin pọ́ọ̀sì fifty òbí mọ́ta ìwọ̀n lọ́wọ́ aláàlẹ́ ayé ṣùgbọ́n ṣẹ̀rí àfẹ́ ṣẹ̀rí àsọ̀pọ̀ ti alẹ́màrè ẹ̀jẹ̀ kan mọ́ ó tètè lọ lé ọkọ ìyẹn ò ní gbogbo àwọn ẹni tó ń dàgbò òru ṣùgbọ́n ti tó wọlé ọkọ nígbà tó ń lọ lé ọkọ wọn ò máa tètè wọn ò máa bára wọn sùn wọn ò máa fúnra wọn lóyún wọn ò máa sẹ́yún wọn ò máa jọ yún àbí ọgbọ́n sí lọ náà nínú olú ìkọlà wa náà ń gbọ́ ọlọ́wọ́n máa sa àwọn wa àdánwò ni ẹja sọ́ra fún sí ni kìí ṣe tó yẹ ká máa ṣe a ló ń lọ táà gbọ́dọ̀ sọ̀ra fún táà gbọ́dọ̀ dá sí òun ìrìnjì náà orin bẹ́ẹ̀ tí máa tọ́ bùrọ̀ lọ fẹ́ orin ọ̀gá ní ilé àwọn ọmọ olórin wọ́n bà ní jẹ́ àwọn ọmọ olórin wọ́n sàwọn ọmọ tí àwọn ọmọ olórin wọ́n sàwọn ọmọ àwọn tó ń fa wàyú bítù lẹ́fà ọ̀fìlẹ̀ kọ́lùbì fẹ́ẹ̀rí kéèyàn máa gbọ́ orin àbí nǹkan orin gangan a máa fa sexual a máa jẹ́ kára ọmọ a máa jẹ́ kára ọkùnrin ọmọ gàlẹ́gàlẹ́ bíi ẹ máa wà ọmọ olórin lẹ́yìn tó kọ́ tẹ́ ẹ bá káwọn ọmọ olórin nàìjíríà jọ nine point nine percent wọn orí sì mẹ́ni wá wọ́n ń ṣe sìnà fún òye má ṣe sìnà lẹ́tọ́ ọṣẹ́ ẹ̀wọ̀n gangan ìdí ń dórí gangan ní sìnà torí pé bọ́lá ṣe ń kọ́ ni wọ́n ra òní aṣẹ́wó tí ó lè ṣe wọn bí wọ́n ṣe ń pẹ̀lú ọmọ wèrè òun lóògò yọmọ na oríta yọmọ nẹsẹ̀ bẹ́ẹ̀ ni spam ọmọ ọ̀lárẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ làákùn bẹ́ẹ̀ lára yọmọ mú bí kóróbè èwo ni ẹsọ́ sì nígbà àwọn olórí ẹnà wọn ní olùdá àwọn ọmọ mọ́tálásì gbogbo àwọn tó bá ṣe lórí àwọn tẹ̀ ń pèrò tó ti yé tọ́já sí pé òun ní káàkiri náà orí bẹ́ẹ̀ bá ṣe bábà ló fi rò kí ni bá san bábà tó kọ́ ọjọ́ orí fóònù tó ti ákójọ orin èèyàn ṣe bábà yóò fẹ́ pé orin ẹ̀gbọ́n mi yé èèyàn ń ṣe oúnjẹ àgá rẹ́ǹtì káwọn èèyàn wá rẹ́ǹtì rẹ́ǹtì ó tó fi orin kọ̀ wá sí káwọn èèyàn ṣe mọ́ lórí èèyàn tó fẹ́ ó tó fi orin ó tó parẹ́ ó tó fi orin ọ̀ntàbẹ́ẹ̀tì ó ń fi orin

táàwẹ̀ bá lọ mẹ́ẹ̀mọ́ pílẹ̀ òtùmáàní ibi wọ́n bá ti ń pílẹ̀ òtùmáàní ìyọ̀lú ọlọ́run náà sọ̀kalẹ̀ ibi wọ́n bá ti ń pílẹ̀ òrìn àjẹ̀lú ọmọ àpáàkì wọn bẹ̀. mùsùlùmí ẹ̀rọ kíríkírí tó ọbẹ̀ bọ́ọ̀lù orin gbogbo àwọn onígbàgbọ́ lórí ìsìláàmù yẹn náà ọmọ ìyá kan náà ni wọ́n gbogbo ẹni tó bá ti wà ọ́fíìn pẹ̀lú músíkà instrument tí wọ́n ti lù tamborin jìtá gbogbo àwọn nǹkan yẹn àràmù ni wákà òun lẹ̀sìn paramọ́ làwọn àfáà yorùbá máa ń dá àwọn àfáà wa wákà ló máa ń dá àwọn ìgbà sóyè tó ọba dáwà kà kò sí ìlú bẹ́ẹ̀ kò sí ìdí àwọn bẹ́ẹ̀ tó bá ti bọ́ tó ní ìgbà bí tó sọ nípa ìlú náà fún un. torí náà ní pé ká lu kù wà ká sọ̀rọ̀ ní ìparí ọjọ́ tó lọ pátápátá solution táwọn aburú yìí pọ̀ táwọn afẹ́ẹ̀sì ti kà tàbí rú ìlànà àkọ́kọ́ ní ká padà lọ sọ́dọ̀ ọ̀rọ̀ láàyè ìfipá ìwà súnmọ́ pẹ̀lú kámẹ́rà pẹ̀lú ìfúráàdì àti súnmọ́ ìyẹn dálà kọ̀kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ nínú solution díkìrù ìmọ̀ọ́tì ká máa rántí ikú kódà kálukú lọ sórí prófáìlì fóònù rẹ death is real màá fún jọ kan tí mo bá kú lọ́la ikú bá bá ti rántí ikú gbogbo àwọn aburú àwọn olùṣe ẹlẹ́kẹ̀ẹ́ta kò sọ abátòlà àṣìyá àwọn èèyàn dáadáa ni ọmọ ọba rẹ̀ tó ọba tí ń bá wọn ẹni rẹ̀ o ò nílé ojú o ò nílé pani o ò nílé jẹjùmá o ò nílé tatẹ́tẹ́ o ò nílé fèsì rẹ̀ o ò nílé fẹ́bọ́ máa wà láàrin àwọn ẹni ọlọ́run yá ayò alẹ́bí náà àwọn tẹ́kù lọ́wọ́ máa wà láàrin àwọn ẹni ọlọ́run tó bá ti wà láàrin wọn solution kan nìyẹn nínú àwọn solution òun ni àtàwọ́tàtù nàṣù gbogbo tá a bá ṣe kí ọ̀dà akásùbá nínú solution ọ̀rọ̀ ọ̀bá tù náà gbogbo jíbi tó ọba ti wà màkọ́nà ọba rí ọ tó ọba kó sínú abẹ́rẹ́ ọlọ́ọba wà ń bẹ̀ tó ọba ti lé lẹ́yìn òun lè ta burú ara rẹ̀ nínú yá àdá tù náà wà á máa bẹ́ẹ̀ mi rẹ̀ jagun ẹ̀mí rẹ̀ fẹ́ kó onígẹ̀ẹ́sẹ̀ ó lè onígẹ̀ẹ́sẹ̀ ó ti tè lọ́ra pé wá ní àwọn ìbáraẹni onígẹ̀ẹ́sẹ̀ ní ìlú kan náà wọ́n wà lè lọ́wọ́ àṣẹ́jì sí ìmọ̀ ẹ̀mọ́

ọba ti tẹ̀lé ọ̀nà ọlọ́run ní àpẹẹrẹ ẹwà lọ lójú ilé ẹwà ṣe ìjì ẹwà tẹ̀lé ayé so ẹwà tọrọ àforíṣe gbogbo ìgbà ìṣe lọ ọlọ́run ṣe gbogbo òfòrí lórí. mo jẹ́ àdáṣu náà wà á gbógun tẹ̀lé rẹ pé mi ò sá fún mọ́ ẹ̀mí rẹ fún bá dùn ọ̀tún yóò fi fún ọ̀lẹ́ ìyẹn láti láti ṣe ìṣí gbogbo sani àwọn ìlú àwọn oṣù ìlànà ìlú kankan yóò àbíkí mú àbí má mọ́ ní òfin ẹ̀mú mọ́ láti bí oṣù kan oṣù ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ lára àwọn ọmọ ọmọ àbíkí pé pẹ̀lú kó ti ní kó mú fóònù mi mo ti fẹ́ dá ìní gbà rẹ̀ ẹ̀ ló mọ́ wàá pàdé so mo já àdá sí ilẹ̀ ìwọ àtẹ̀lé rẹ̀ ẹ̀mọ̀ ẹ̀dá gbogbo ní ẹ̀mí rẹ̀ ó rìn rẹ̀ gbàmí wàá ṣe kéde wàá wí ilẹ̀ díẹ̀ muhasabatu náà self evaluation wàá mọ̀ ṣoṣo rẹ̀ ní ara rẹ̀ from time to time a sì wú àbúrò ọgbọ́n ọgbọ́n àwùjọ àṣàbù kí ni tó ṣe tọ́da kí ló ṣe tí ọ̀dà wàá mọ̀ ṣoṣo rẹ̀ ní ara rẹ̀ tó ọba ti ń ṣe léyìn yóò ká máa bí sí pẹ̀lú tọ́lọ́ pẹ̀lú ìjọsìn fọ́lọ́ sẹ ẹ̀rọ́wọ́ tó dilẹ̀ wọ́n ní pé ibu ẹ̀gẹ́sì ibu àti so orí wọn tó ọba ti wà lẹ́nu ìsìn sẹ ẹ̀rọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn ọ̀dọ́ tẹ́lẹ̀ oṣù ní ayé lórí táyé ìbẹ̀rẹ̀ sí ìlú ẹ̀ẹ́dì lọ́pẹ́ ìwọ máa fìláwà máa ṣe náà fìlà àbúwá tó bá ti di pé oṣù ní ayé rẹ̀ orí íńtánẹ́ẹ̀tì orí ìwèrè lò á ní problem tó ti yé máa bí sí pẹ̀lú tọ́lọ́ wà láì tọ́ bá ti ń bí sí pẹ̀lú tọ́lọ́ èṣù náà máa sá fọ́ ìlọ́jẹ́kẹ́sù ọ̀rọ̀ sáfọ́ anábìrìlẹ̀ wọn mọ́ sàlákà fájá ilá sàlákà ṣẹ̀tọ́nù fájá ń bẹ̀rẹ̀ lọ́pá jíkà tọ́wọ́ bẹ́ẹ̀ lọ gbá bí ká èso ọ̀rọ̀ gbà bí lẹ́yìn torí pé èsù lẹ́gbẹ́ fúnra rẹ̀ ọbẹ̀ rú máa rú pé ẹ ọkùnrin tí máa rí ìbùsọ̀ náà wáyé èsù máa tàbí ìwọ máa rí ìbùsọ̀ náà tọ́ bá ti lọ wà máa lọ léèké máa ṣe làwà máa ṣe dùbà máa ṣe tàbí gbàwẹ̀ mọ́ndé gbàwẹ̀ tọ́sídẹ̀ má bá wọn máa burúkú ni ó lè gbogbo àwọn ṣùgbọ́n tó àwọn àti máa lọ wọ́pọ̀ tó tó bá wọ́n àsìkò ṣáàtì olóòrùn jẹ́jẹ́ àti àtàwọn èso olú ẹ̀ ìgbẹ̀lẹ́ òkú lọ́mọ tọ́tọ́kì ìgbẹ̀lẹ́ òkú lè tó wọ́n sí ju tó fi kásọ àwọn olóòrùn eléyìí kábà pọ̀ lọ́wọ́ àlejò láṣẹkẹ́ ni òun ma bákan náà àlejò náà nù bí àbáàdì lọ́kọ́ bú wà nàìjíríà nìyí gbàgbé ìyàpẹ́ nínú sàárè tó ọba ti rántí ìyá sàárè pé ìgbógun gbogbo àwọn jẹ́fẹ̀ẹ́ ìjẹ́wọ́ sàkọ́ gbogbo àwọn ẹgbẹ́ ṣe rèé wò ní mọ̀rí ọwà máa rántí yáwọn èèyàn tó rí máa ń lòdì ní àṣí ọjọ́ náà ni ọmọ ṣe kéde tí ọmọ àpapọ̀ ìyá rẹ̀ wà wípé èyí wà á bí ọkà tó yà rẹ̀ bàbá rẹ̀ wà sọ ìgbà tí wà á rẹ̀ ìyàwó àtọmọ kábọ̀ ọmọ sáfọ̀ rẹ̀ níbi ilé mú lè rò ó ní àwọn òṣèré jama kábù tó lọ́rọ́ díkìrù láwùjọ àwọn aláṣẹ ọlọ́ sẹ́yìn àti ọlọ́run ọmọ jẹ́kẹsẹ̀ òmìnira fún àtàrí lọ sọ́bà wà ní sá àwọn àtàtí ọjọ́ ní kàṣẹ láàárọ̀ wà ṣe àwọn àtàtí ọlọ́run ọba ní wà á fọ́n ṣe lọ́wọ́ láàyè àtàrí lọ sáà mọ́ta ọ̀tọ́bà ámbíbìrì là òní jẹ́kẹ̀rẹ̀ òwò tutù wà á àtàtí ọlọ́run ìlú ara táàmù ṣe òun náà ní tẹ́lẹ̀ bí yàtọ̀ àwùlá mẹ́mọ́ rẹ̀ àwọn ọmọ wa sójú ọ̀nà ọlọ sẹ́ẹ̀rí ìyẹn gan ni solution ọmọ tẹ́ ẹ bá ti rè tẹ́lẹ̀ bí àgbẹ̀ ni ọ̀sán fún pé ìwọ̀n ọ̀rọ̀ ló lọ ìwọ̀n ọ̀rọ̀ tó ti ìwọ̀n ọ̀rọ̀ tó ti òun ọ̀gbọ́dọ̀ safẹ́fẹ́ òun ọ̀gbọ́dọ̀ pààyàn òun ọ̀gbọ́dọ̀ dúró gbáyìnbá òun ọ̀gbọ́dọ̀ dúró èyí gbogbo wa láàrin àwọn ọmọ wa láti kékeré láti ń sọ̀rọ̀ bá gbogbo ká ń dúpọ̀ àwùjọ wa tá a bá sàmọ̀ kan ìdílé láyé àlá àwùjọ wọn dá. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين